بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته انت سواجني بتي عبارة حديث نبا في اتش دي نيني كلاس تولولون نبا هنا لاتي ما تسواجو لني كلو غولون سبحانه وتعالى حديث نبا 28 اوكوا láwọn kan tó kó sínú bó o ní ìtẹ́pẹ́lẹ́ mọ́súnù ń ṣe ọlọ́run àlùsọ̀rọ̀ sẹ́lẹ̀m àti ìjìnà sí àwọn bídà àwọn dáadáa lẹ́nu ẹ̀sìn onítàlẹ́ fi pé àkọlé hadith yìí wọn ní hadith yìí Abu Najih al-Irbad masariya kọlọ́n kó bá ní yọnu sí àti gbogbo àwọn sàhábà tó kù a ti ka hadith yẹn síwájú a ti túmọ̀ rẹ̀ fún wa ìgbọ́n ká ṣàlàyé rẹ̀ lókù fúnà ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó ṣe wáàsí kan fún wa ní wáàsí tí ó lágbára omi ọkàn wa tọkàn wa wá rèlì kódà omi ojú wa àbójú abẹ́rẹ́ sí ń dání pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwa ń sọ báyìí kó òun ṣe ọlọ́run ó jọ bíi pé wáàsí tó ń ṣe fún wa yìí wáàsí ẹni tí ń dágbére fáyé ni òun dágbére fún wa fa áòsì náà ó wàá sọ àsọ́ọ̀lẹ̀ fún wa bí níbẹ̀ láti gbé e. mọ̀ tó ń ṣe o kan sọ àsọ́ọ́lẹ̀ ó ní ọhịa bi taqwallahi azza wa jalla mọ̀ ń sọ àsọ́ọ́lẹ̀ fún yín o kẹ́ẹ̀bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọba ọba tó ọba tí gbogbo gíga ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ti ṣe wájú tó fi bẹ̀rẹ̀ lẹ́yìn náà ó wà níbàámu ọ̀rọ̀ طلني ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله إليه بين سورة النساء verse 131 lọ ní pàápàá jùlọ àwọn ọlọ́run a ti sọ àsọọ́lẹ̀ kalẹ̀ fáwọn tá a fún kíra síwájú yín àtẹ̀yìn náà àwọn tá a fún kíra síwájú yín àwọn Yahud àwọn Nasara gbogbo wọn láti ṣèkìlọ̀ yìí fún apàṣẹ rẹ̀ lẹ̀ fún wọn aṣọ àsọlẹ̀ fún wọn ẹ̀yin náà lẹ́ni ẹ̀yin sọ̀hábà lẹ́yìn àlùmọ́nà Muhammad sallallahu alayhi wa sallam àsọlẹ̀ nǹkan náà aṣọ fún yín kí lásọlẹ̀ náà á ní takùlọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ní tí ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run yìí òun náà ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ohun tí ń jẹ́ nǹkan láyé òun náà ládé borí gbogbo nǹkan tá a fi ń lòsàn ní láyé wọ́n kí ní jẹ́ takùwá àwọn afáàní ta'atu Allahi bimtithali amrihi wajtinabi nahyihi ala ilmin wa basira wọ́n ní kí ń jẹ́ taqwa wọ́n ní tẹ̀lé àṣẹ ọlọ́run ọba Allah pẹ̀lú ìmọ̀ mú àṣẹ rẹ̀ ṣẹ àti ìjìnà sáwọn nǹkan ìwọ rẹ̀ bàbá wa ń ṣe méjèèjì yìí à ń tẹ̀lé àṣẹ ọlọ́run a máa ṣe ọlọ́run ṣẹ à ń jìnà sí àwọn ìwọ rẹ̀ à ń jìnà sí lórí mímà àti ìríran ìyẹn ni pé báàbá là ń tẹ̀lé àṣẹ ọlọ́run àṣẹ rẹ̀ tá à ń tẹ̀lé ọlọ́run àṣẹ ọlọ́run bá tá à mú ṣe yẹn ó gbọdọ̀ yé wa yékéyéké báṣẹ ọlọ́run bá yẹ rè kì í kàn ṣe wípé wọ́n kàn sun fídì wa làwọn náà ń gbà wọlé a gbọdọ̀ mú ẹ̀rí tó wá lórí àṣẹ ọlọ́run àti wọn pa wá yẹn a gbọdọ̀ mú ẹ̀rí afa ẹni ọlọ́run pa wá láṣẹ báyìí ó pa wá láṣẹ tọ̀hún ó pa wá láṣẹ tìbí kí làwọn ẹ̀rí tá a lè gbára lé lórí ìtẹ́ sọ fún wa yìí wọ́n yóò ṣàlàyé ìrẹ̀ fún wa náà rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam àti confessors and salaf. dákan náà tó bá ṣe wípé ní tí Allah subhanahu wa ta'ala prohibit ni ní tó lé wa jìnnà sí ní tí Allah subhanahu wa ta'ala kọ̀ fún wa ni tó lé wa sáǹdì rẹ̀ á béèrè rí. wọ́n ṣàlàyé ẹ̀rí fún wa ọ̀rọ̀ ọlọ́run rèé ọ̀rọ̀ ṣẹlá rẹ̀ rí sallallahu alayhi wa alihi wa sallam tó sàlàyé pé kí ní nǹkan ìwọ̀n náà jìnnà sí ó di ọ̀ràn ìfún wọn ká jìnnà sí àwọn afáà ní ìtumọ̀ kanú tó ń jẹ́ tákùwà nìyẹn. àwọn míín náà àwọn afáà tí wọ́n ti lọ wọ́n lè túmọ̀ tí ń jẹ́ tákùwà an ta'buda Allaha ala nurin min Allah tarju thawab Allah tọ́ṣà iqab Allah eléyìí ó tún jẹ́ definition mi tí kan àwọn àfà tó ti síwájú wa tó fi ṣàlàyé tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run an ta'buda Allaha ala nurin min Allah ó ní kó máa jọ́sìn fọ́lọ́run lórí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín jọ́sìn fọ́lọ́run ìjọ́sìn rẹ̀ wá ta'ala gbogbo ìjọsìn taa a bá ń ṣe nínú islam gẹ́gẹ́ bí mùsùlùmí àti bí islam ti là fún wa tí ìjọsìn yẹn ò bá ti ní ẹ̀rí wá látọ̀dọ̀ ọlọ́run tí ò bá ti ní ẹ̀rí wo ni tí wọ́n gbà lórí pẹ̀lú gbogbo ìjọsìn taa bá fi ń sin lọ nínú islam tí ò bá ti ní ẹ̀rí wá látọ̀dọ̀ ọlọ́run òkùnkùn ní tí ń sìn tí ń ọba àjọkẹ́ ayé ọba gbogbo àgbáyé lórí pé níta ń ṣe yìí ọlọ́run bá pa wá láṣẹ òní àṣẹ nínú ẹ̀sìn. tẹ́rùjú sàwọn àbàlọ́ bó o ṣe wá ń sin náà yìí tó ń ṣe iṣẹ́ ìjọsìn inú ẹ̀sìn yìí òun wá kan ẹ̀san rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ìdí ń jẹ́ ìbára ìdí ń jẹ́ tákúwá nìyẹn o bá a bá ń kú jọ́sìn àìrètí ládàá rẹ̀ látọ̀dọ̀ ẹ̀dá kan gbogbo ìran mùsùlùmí lẹ́yà yòówù ìbàjẹ́ níran yòówù ìbàjẹ́ elédè yòówù ìbàjẹ́ tó bá ti pé ìjọsìn wa tá à ń ṣe fún Allah subhanahu wa ta'ala lára ẹ̀dá tọ́lọ́wọ́n bá dálà sí ń retí ládàá rẹ̀ ọlọ́run ò ní gbà ó eléyìí gangan là ń pè ní àṣírìkù ọ̀sọ̀ bó ń ṣe ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa ibi tí ń jẹ ẹbọ kékeré nígbà tó ń ṣe ọmọ alẹ́ sọ́láàtù sàlám tó ní inna akhwafa ma akhafu alaykum shirkal asghar in tó léwu jù tèmi àná Muhammad sallallahu alayhi wa sallam tí mo fi ń pààyà lórí ẹ̀yìn àlùmọ́ mi òun ní ẹbọ kékeré qila wa man shirku al-asghar fún ní òun ṣe ọlọ́run ìwúlẹ̀ ẹbọ kékeré ànábì ní ríà náà nìkan yóò rí mi ìbá sì wá wo eléyìí òun ló pọ̀ jù nínú iṣẹ́ ìbáradà ọmọ mùsùlùmí ilẹ̀ Yorùbá bàbá lè sọnù ẹ̀yà míì kárí mi ká sì ń gbọ́ mi ó ti ba ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́jẹ́ mọ́kúwá lọ́wọ́ tó fi ya tají káwòye sí i sí àwọn iṣẹ́ ìbáàdà tá à ń ṣe inú ẹ̀sìn yìí à ń dẹbí pọ̀ ni à ń tọ́jú ìyàwó à ń tọ́jú ọkọ à ń tọ́jú ọmọ à ń tọ́jú ara ilé à ń ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa à ń tọ́jú àwọn òbí wa àwọn òṣìṣẹ́ ń bẹ lábẹ́ wa tí wọ́n ń ṣiṣẹ́ tá à ń rówó oṣù wọn san fún wa àwọn òṣìṣẹ́ náà wọ́n ń lọ́gà náà wájú náà tí ń jọ̀gà lé wọn lórí wọ́n fojú tó sẹ wọn ṣé gbogbo ilé ṣé torí táyé ni ṣé torí praises torí ẹ̀yìn torí káwọn ilé ìdúró sí wọn la fi ń ṣe ogun dáadáa mọ̀ tó bá jẹ́ pé torí ìyẹn ni àásùn lọ́hùn o ara wa là ń sìn tó gbogbo ẹni bá ti pé ń ṣe ẹ̀sìn nínú ìsìláàmù yìí tí ń ṣe torí èèyàn tí ò ṣe torí tọlọ́run kò sí bẹ̀rẹ̀ ọlọ́run kan lẹ́mìí rẹ̀ ìfẹ́ àwọn èèyàn níbẹ̀ lẹ́mìí tó fi ń ṣe dáadáa yẹn tí ń jásí pé jọ́jọ́ táwọn yorùbá ti fi oore san oore tí ń ṣe fáwọn èèyàn kò ní sóore má nígbà lónìí bá dẹni ibi torí pé kò ṣe torí tọlọ́run náà tẹ́lẹ̀ torí ẹni bẹ́ẹ̀ onípayà ọlọ́run wà á ń tẹ́tùrù kama harrama Allah bákan náà gbogbo àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó bá ṣe léèwọ̀ nínú Islam kò jìnnà sí kò gbèjú lẹ̀ gbogbo tó bá ti ń jẹ́ nǹkan ìwọ̀ kódà àṣàyìn ìbá àfarama ìṣesí nínú ìlú tí ìbá àfarama ó gbọ́dọ̀ gbèjú lẹ̀ ni torí pé Allah subhanahu tó páyà wọn ló sì nǹkan yẹn ní èèwọ̀ ala nurin min Allah gbogbo eléyìí ó máa ṣe lórí ìmọ̀nà àbí lórí ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba allah tẹ́kṣẹ́ ẹ̀kọ́ ọba allah eléyìí yóò mọ̀ mú ọ láti máa páyà ìyá ọlọ́run ọba ìdíjẹ́ sákọ́wá rẹ̀ pápáyà ọlọ́run ìgbà ní àtàkọ́wá ó máa ń túmọ̀ àlèwòkọ́ ìyàtí mi náà vùnà protection against sin sákọ́wá máa ń túmọ̀ rẹ̀ àlètìkọ́ kéèyàn sọ́ra rẹ̀ kó níbi ẹ̀ṣẹ̀ mọ̀ gbìyànjú eléyìí responsibility mùsùlùmí ni mùsùlùmí yìí fẹsẹ̀ ṣeré kìí fẹsẹ̀ ẹran mú mùsùlùmí ó máa rí ẹsẹ̀ rẹ̀ bí àpáta ńláńlá òkè ńláńlá tí ń bẹ lábẹ́ rẹ̀ tó fẹ́ wólù tó fẹ́ parẹ́ bí mùsùlùmí ti gbọdọ̀ rí nìyẹn mùsùlùmí yìí fẹsẹ̀ ṣayé eléyìí ò dáa. islam lẹ́sẹ̀ ni aláyé ń ṣe irú ẹ̀ kò sí nǹkan láburú ayé fẹ́ ṣe dáadáa kàn má ìtumọ̀ tápọ̀ àná nìyẹn kéèyàn gbéra jìnnà torí pé ẹni bá ń gbéra rẹ̀ jìnnà fẹ́sẹ̀ nǹkan kan ní wa náà jìnnà gbogbo ẹni bá ń jìnnà fẹ́sẹ̀ ó gbogbo ẹni bá ti náà hàtìmáì ó ẹ̀dá kan ò lè máa kílẹ̀ mọ́ pé òun wà of Allah kó wá sí pé gbọ́n tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ náà ni ó ra wọlé tó máa ṣe rárá irú ìyẹn ò sí nínú Islam. lẹ́yìn náà gbà tí Allah subhanahu wa ta'ala tó jẹ́ kí oṣù ọlọ́run ṣàlàyé lè e fún wa ẹ máa gbọ́rọ̀ ẹ sì máa tẹ̀láṣẹ. àwọn wo ni àná Muhammad ń rí fáàtì yìí àwọn náà làwọn olórí wa wùláàtì umur alhukam salatin constituted authority gbogbo aláṣẹ tá a bá ti mọ̀ láláṣẹ a gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká sì máa tẹ̀láṣẹ wọn yálà aláṣẹ pátápátá lákòókè ni àbílẹ̀ àní àbílẹ̀ sẹ́kùkú ni àtà aláṣẹ ilé iṣẹ́ ní tá a bá ti ń ṣiṣẹ́ bá lé nínú ilé rẹ̀ aláṣẹ ni ìmáàmù nínú mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ aláṣẹ ni ìmáàmù nínú ìlú tá a fi chief mọ̀mú ní ìlú aláṣẹ ni a máa tẹ̀ láṣẹ gbogbo wọn lókun ìgbà tí àṣẹ wọn tó bá ń pa yìí tí ò bá ti takùtọ̀ ọlọ́run tí ò gbó súnà náà Muhammad sallallahu alaihi wasallam lẹ́nu a gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ wọn nínú rìwáyà míì ànábì sọ́là ní wà ń ta àmọ̀rọ̀ àlékún kódà bẹni tó bẹni tí ẹni lálàṣẹ tó bá sẹ́fọ̀n fúnra rẹ̀ ló sọ́ra rẹ̀ di olórí lèyìn lórí ẹ̀rí kan mẹ́rin wà ń ta àmọ̀rọ̀ àlékún abdul habashi ìbá àti ẹrú abtinia ti ń jẹ sofia lẹ́nìí african country ní sofia ìbá àjẹrú tó jáláwọ̀ dúdú jẹ̀tẹ̀ tún ṣe lárúbáwá ló bá sọra rẹ̀ dolóyún lóyún lórí ó ọfà pro gọ́ọ̀mẹ̀ntì tó ń rù lọ́wọ́ òun náà bá di gọ́ọ̀mẹ̀ntì lera yìí lórí gbogbo ọ̀nà yóò wù pẹ̀lú gbọ́dọ̀ tààlà bí ní wà ní ìta àmà àìrèkùn gbogbo ọ̀nà tí ọ̀tọ́rìtì bá ti gbà kọ́ńtítútì ara ẹ̀ lé yín lórí ẹ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu hmm. ẹ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọ̀rọ̀ pé inú wa dùn mọ́ mọ́sójú lórí wa inú wa ò dùn mọ́ àdìbò fún àwọn díẹ̀ náà dìbò fún wọ́n rí di election ní ìtàǹtìbò fún tó fi wọlé abadan gbogbo ọ̀nà yòówù àwọn nìkan ó máa ṣe lọ ní bàbá rẹ̀ lójú ọba tẹ́lẹ̀ ìgbà tó nu òkú tó ń sọ àsọ́ọ́lẹ̀ ọba náà fọ́ma ṣé gbogbo ìgbà náà láyé ìdílé kan náà ló mọ wá darí wa nùlú ni gbogbo ọ̀nà yòówù sẹ́yìn kan bá fi di olóyè lórí ẹ dunnú sí o ẹ dunnú sí o sáláṣẹ yín ni ẹ gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ wọn o. ẹ gbọdọ ma máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu lókun ìgbà tí àwọn àṣẹ tí wọ́n bá ń pa yín tí ò bá yẹ takò àṣẹ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala lókun ìgbà àwọn nǹkan tán bá ní ẹ̀jìnà sí yìí tán ìpè nínú constitution yìí country yín nínú fi ń tán fi ń darí yín bá kíkẹ́ náà bá ti ń tí ń yé wọ̀ nínú súnà náà Muhammad sallallahu alaihi wa sallam ó dọ̀ ọ̀ràn ìfún jẹ́ ìjìnà sí i mọ́tọ́ bá ní kíní èèwọ̀ ni o àmọ́ tí fúlàmù yẹn pa yín láti rí pé kẹ́ẹ̀ẹ́sẹ́ ẹ̀ẹ̀ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu ń bẹ̀ ẹ̀ẹ̀ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu ní ẹ̀ gbọ́dọ̀ wá fún ìbò tàgéèsì wọn ẹ̀ẹ̀ní gbọ́rọ̀ sí lórí lẹ́nu níbi tó lórí bá ti ní kéèyàn ṣe ń tọ́lọ̀ ń bọ̀ fún yẹn yọ̀ǹda rẹ̀ tó ní kéèyàn ṣe nǹkan tó takò sunna na Muhammad sallallahu alayhi wa sallam could necessitate the attacking against the government could necessitate the demonstration àbí protest could necessitate the rí vote against the authority ó dàbí ọmọ àti bàbá nílé náà ni ọmọbìnrin ńlọ ọba àlágà ọlọ́run kó gbàgbọ́ yìí fún òun lòdì kọ́ ó sì bẹ̀rẹ̀ sí lò bàbá nínú òdùn sí o èyí mo sì bí ọ torí pé mo ti lọ lónìí kọ́ọ̀bù yìí nìkún tó ti bo gbogbo ara báyìí lásìkò bá tó fún ọ láti lọ ilé ọkọ bó ló sì rọkọ gidi ṣàǹfẹ́ láwùjọ ti wa nígbà tó lè ní bá kó gbogbo ara rẹ̀ ka gbogbo tọ́lọ̀ ń ṣe lóore ẹwà sí lára tó bá tó polówó rẹ̀ nígbà náà la gbà ó bẹ̀rẹ̀ tó lè lọ́kọ àmẹ́ni tí ń bo gbogbo ẹwà yẹn ti ń pé ẹni bá wọn kó wọn ó fẹ́ mi tó bá ti rí mi nínú jẹ̀dúbàbà sínú kọ́ọ̀bù mi yóò wá mi wá lé òbí mi ni tí ó wà tọrọ mi tí èsì sí ojú mi fún irú ẹni yẹn ó tapàṣẹ òbí ọlọ́run tún gbogbo wa ṣe wọ́n sà wá dó tó mọ̀ lò náà ní Islam ò ta kókó lò ṣùgbọ́n ìyẹn wà ní kó tó wá kórìíra bàbá àti bàbá tó pa ọ́ láṣẹ nǹkan ní Islam faramọ́ kó mọ̀ wá ṣe àbí kó wá torí yẹn mọ wá àtàkì bàbá yìí nínú ilé là àbí kó torí yẹn mọ wá mi bíé òsì bàbá àtìyá nínú ilé là àfihàn ṣàpèjúwe ni ká tó gbé lọ sí higher level than parental aspect of of bringing children bẹ́ẹ̀ náà ni ẹjọ́ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ láwọn tí wọ́n jẹ́ director managing director gbogbo àwọn ọ̀gá head of section ó láwọn òfin tí wọ́n gbé kalẹ̀ yẹn wá rí pé òfin kan bẹ náà òfin tí wọ́n gbé kalẹ̀ yìí ló ṣe pé ó ta ko nǹkan kan nínú ìgbàgbọ́ èèyàn ibẹ̀ yẹn ló ti ní gba òfin yẹn wọlé tó ti ní tẹ̀lé wọn àmọ́ àwọn nǹkan tó kù náà òfin tí wọ́n bá ṣe fún lè sẹ́yìn tí Islam ò ta ko ó mà ṣe ó mà ṣe tó bẹ́ẹ̀ náà ni president country kan téèyàn wà téèyàn ti ń lò sẹ́yìn ó dẹ̀ yẹn jọmọ bẹ̀ ni àbí yẹn jọmọ bẹ̀ wọ́n pàṣẹ nǹkan nínú constitution ló yẹn pé ẹ gbọ́dọ̀ máa ṣe islam sì fa òkè yẹn ṣe nǹkan yẹn èèyàn wá ṣe ìyẹn ò túmọ̀ sí pé tó máa pàṣẹ nǹkan míì tí islam faramọ́ kí àná tó wọn takò wọn èèyàn ó tẹ̀lé nǹkan yẹn ni. àìwá ní ṣe yìí kò wá túmọ̀ sí pé ti ní ṣe ni wá jáde á wà á máa á máa á máa kọrin protest peaceful protest àmìyẹ tó ti peaceful protest tó padà di satanic protest tó di deadly protest gbogbo eléyìí kò sínú òfin ẹ̀sìn rẹ̀ kò sínú òfin ẹ̀sìn tó o bá ti ṣe nǹkan yẹn aláṣẹ yóò ti mọ̀ pé o fara mọ́ ni o ti ta ko ohun tó o gbàgbọ́ pọ́lọ̀ ọba ní aṣọ nínú ẹ̀sìn kò túmọ̀ sí pé kò wá revolt àìmọ̀ṣe gan-an kana action tó ti ṣàlàyé stand tẹ lórí nǹkan yẹn kìsìkìsì àìlóṣẹ̀sìn wọn á jáde tó wà fún káwọn nǹkan sẹ́yìn ẹ máa wọ gbòòrò káàkiri ẹ wàá jáwé lọ́wọ́ ẹ fẹ́ déjọba kú ẹ fẹ́ gbogbo ìwà hooliganism báyìí gbogbo ìwà fọ́sírì báyìí Islam lòdì sí gbogbo ọ̀nà. ó ń ṣe ọlọ́run àdéṣọ́lá kò sẹ́lẹ̀ ó tẹ̀síwájú ó ní torí wípé fàínà fúnmi yẹ ṣì ń kùn dáwọ́dájọ́ ń tọ́lọ̀ bá ní yóò gùn lẹ́mìí nù ní fàṣàyọ̀rọ̀ tìlẹ̀ sanni kẹfì rọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò witness different differences different differences láàrin àdúmọ̀ yìí ìyapa ẹnu pọ̀ níranran ìyapa ẹnu bí àkéèdà ìyapa ẹnu níbi ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀sìn ìjọ ìṣẹ́jọsìn tá à ń ṣe ìyapa ẹnu níbi ìlànà tó ní kálukú ń gbà àti iṣẹ́ wọ́n yàtọ̀ síra wọn o kátàlá yìí rè ṣe gbogbo tí Islam gbé kalẹ̀ níbi ọ̀rọ̀ àkéèdà ń jẹ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ àdìọ́kàn which is doctrines àti agbègbè al-amal bí ibadat muamalat agbègbè ibadat yẹn ìkírun ni wákàtí mara àbáwọn nawafil ìgbà ọ̀ràn yẹn rọmọdọ́nù ni àbáwọn àwẹ̀ tá à ń gbà ni àbí ise yọ zakat ojú owó tó jọ yẹn ni àbí ìmọ̀ tọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fi dórí pé à ń ṣe dáadáa sóbì àdáyébé muamalat ó fi dórí pé à ń ṣòwò à ń rà ń tà à ń ṣàgbẹ̀ à ń dáko à ń ṣiṣẹ́ ọwọ́ gbogbo àwọn kan wọ̀nyí Islam ní provision kan sẹ́wọ́n á rí methodology Islam gbé kalẹ̀ ní german hajj táàtì táàtì ti àwọn kan yẹn. èyàn ló kò fẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní islam tó ló fẹ́ ní àkídà tó ní àlàáfíà kó wá gba ọ̀nà tí islam ní kó wá gbọ́ ọ̀nà míì gbọ́ lọ́wọ́ gbọ́ rárá a lè gbọ́nà míì gbọ́ lọ́wọ́ gbọ́ ní islam ọ̀nà tó lọ́wọ́ bá là tó ń ṣe ńlá rẹ̀ là náà là gbà hajj. ká wọ gbé ibadat act nínú islam ọ̀nà tí ìsìláàmù gbé kalẹ̀ tó fi ní akírun tó ń ṣe ọlọ́run sọ́njọ́ kìíní àná wípé sọ́ọ̀lù kẹ̀mẹ́ ọ̀rọ̀ ẹ̀ẹ́tù mú ní òsọ́ọ̀lì prophetic methodology yẹn náà láti kírun níbi tẹ́ hajj ń ṣe ọ̀nà àdéhùn sọ́lá àtọ̀sálám ó ní kúrú àánì mẹ̀nẹ́síkẹ̀kùn làálì ẹ̀lkọ́kùn báyìí àánìkùn hàdá ó ń ṣe ọlọ́run ní ẹ̀sùn mọ́yìn ẹ wá mú iṣẹ́ ìbáadà hajj ṣe yín lọ́dọ̀ mi ẹ kẹ́kọ̀ọ́ rẹ̀ báyìí o ó lè ṣeé ṣe kí mọ́ bá yín kojú lọ́dún tí ń bọ̀ wá so prophetic mechanism tó fi ṣàlàyé iṣẹ́ ìbàdà àti hajj fún wa náà látẹ̀lé so gbogbo ìtẹ̀lé gbogbo ìbàdà àti wàhálà wa mùsùlùmí ó ti ní defined methodology Islam gbé kalẹ̀ èèyàn kan ò lè ìvẹ́ǹtì mọ́náhájì ní láti fi ṣẹ̀sìn ìfijẹ́ mọ́náhájì nìyẹn bóòlù agbóló nílò ó ti ní mọ́náhájì ó ti ní bóòlù àti gbóló nílò ó wà tẹ̀ránìkì ni ó wà jọ́sì ni ó wà táyọ̀sì ni ó rújù ni ó ń kó wa jẹ ni ó láàánú wa lójú ni ó ti ní ìlànà tó ń ṣe ọlọ́run ọba àrẹ sọ̀rẹ́ ìfọ̀sẹ̀lẹ̀ àti ìlànà Allah subhanahu wa ta'ala tó ràn ní iṣẹ́ táwọn méjì gbé kalẹ̀ pé kẹ́ ẹ tẹ̀lé láti bọ̀ lórí lò onílànà tá a gbọ́dọ̀ tẹ̀lé láti fi ṣòwò onílànà tá a gbọ́dọ̀ tẹ̀lé láti fi wá ìjẹ̀mú wa gbogbo àwọn nǹkan yẹn wọ́n so mọ́ra wọn ni ìyàtọ̀ ló padà wá dé láàrin àjọ mùsùlùmí bá a ti ń rí lẹ́nu gbogbo ètò àárín lẹ́nu nílẹ̀ lárúbáwá ni lọ́dọ̀ aláwọ̀ dúdú ni lọ́dọ̀ àwọn ìbò nínú àwọn differences controversies nínú ọ̀rọ̀ ẹ̀sìn islamu tàgbé lọ́wọ́ lẹ́nu àfi rí nǹkan o <laughs> torí pé sọ ni wípé fa innahu man ya'ish minkum torí pé dájúdájú gbogbo ẹni tí ó bá gùn lẹ́mìí nù yín níjọ́ náà nábì ń dojú ọ̀rọ̀ ọkọ̀ àwọn sọ̀hábà kò wá sí ọmọlẹ́yìn ànábì dòdò àlùkí àwọn gbogbo tó bá wálé ayé àwa náà kó sínú ọ̀rọ̀ yẹn tó a máa rí apá ẹnu tó pọ̀ ẹnu ní ṣọ̀kan àjọpọ̀ ajẹ́ mùsùlùmí ìgbàgbọ́ oníkálukú yàtọ̀ ọ̀tọ̀ ìkírun oníkálukú yàtọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn abá rìn káàkiri láyé tó bá dé àwọn ìlú bá àwọn yẹn kàpá tí wọ́n ta aláta sẹ́yìn ẹni bá ń bẹ lẹ́yìn wọn tí ó lẹ́yìn wọn tí ò bá gbé àgbọn rẹ̀ sókè wọ́n ó fi ìpààrọ̀ lọ àgbọn rẹ̀ látẹ̀yìn. irú eléyìí irú pásítì yìí ibo ni nọ́ọ̀sù hadithi wá pé a lè máa kírun báyìí lórí ìrìn bá ti máa rí nìyẹn níbi ọ̀rọ̀ gbàgbọ́ náà ṣùgbọ́n mi ń bẹ dèmí àwọn ṣewuṣewu ní sùfì ló mọ̀ ló mọ̀ lánàá bí ọlọ́run ó fẹ́ gbé ọlọ́run gan sára wọn bẹ́ẹ̀ ni ṣíà náà ń bẹ ahmadiyya náà ń bẹ tẹ̀bílíìsì náà ń bẹ gbogbo wọn ti káàkiri nìyẹn lábẹ́ ẹ̀ka jẹ́ mùsùlùmí lábẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn kan ṣoṣo pé kùránù kan ṣoṣo ló sọ kalẹ̀ fún ànábì kan ṣoṣo náà ló rántí gbogbo wa àwọn akọ̀nra wa yẹlẹyẹlẹ ìdá látara ẹ̀mọ̀ká àbí látara àfẹ́nu méjèèjì yẹn náà ni ìdá látara ẹ̀mọ̀ká àbí látara àfẹ́nu so ìwé ilé ẹ witness ẹ̀ tí ó pọ̀ kánrin tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ kí wá lọ́nà àbáyọ wá ṣe àmàna wa ó gáìdì wa lọ sí ní tá a lè lò gẹ́gẹ́ bí solution tí ó mú wa jáde kú òórùn ìyapa ẹnu ó ní fún alaykum bi ó di dandan o ẹtẹ̀lẹ́ sallallahu alayhi wa sallam ní léèkì mo èyí tí ò bá sínú ẹsẹ̀ mọ́ ti bọ̀ èyí tí máa ń bẹ nínú ẹsẹ̀ mọ́ yọ kú wa sunnatil khulafa'ir rashidin àti ìlànà àwọn àrólé mi tí wọ́n jẹ́ ni tí wọ́n mọ̀nà al-mahdiyin tí wọ́n tún fi wọ́n mọ̀nà wọ́n jẹ́ ni tí wọ́n mọ̀nà wọ́n tún jẹ́ ni tá a fi mọ̀nà anábì ní ká tẹ̀lé lànà wọn o anábì ní ìlànà wọn ni ká tẹ̀lé da na abubakar da na umar da na usman da na ali tí gbogbo àwọn ẹni rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sábà ní muhammadu sallallahu alayhi wa sallam àáfin ìlànà wọn àfin gbẹ́sìn yìí alimahadiyin torí pé àwọn wọ̀nyí pàápàá jùlọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tánà fi máa máa tẹ̀sífáì ó kọ́ wọn nínú hadith yẹn àbí tó tẹ̀sífáì wọn àwọn kòlàfáà mẹ́rẹ̀ẹ̀rin yìí anabi ní arọ̀ṣìdù ẹni ìmọ̀nà ni wọ́n alimahadiyi ẹni káàfin mọ̀nà ni wọ́n èèyàn lè mọ̀nà bẹ́ẹ̀ ni káwọn àti tàlẹ́ tó fọ́nà mà mahadi yìí sọ ti gáìdì wọn àráìtì ọmọ ẹ̀dẹ́yìn ò lè mọ́jọ ọmọ ẹ̀dẹ́yìn tó bá ba wá níbi tí wọ́n bá kù sí lókè ìgbà tí ìjìnà ọ̀rọ̀ àwọn àfà tí kọ̀ǹtẹ́tẹ̀ sọ tí ò bá ti ríṣì lórí nǹkan tí kan náà mẹ́rẹ̀ ní bá ṣe kìí ṣẹ̀sìn ànítẹ̀lé àmọ́ tí ìjìmọ̀ àwọn sọ́ọ́ bàbá ti wá lórí nǹkan tí àwọn mẹ́rẹ̀ ẹni yìí ṣe ó ti dẹ̀sìn ó ti dẹ̀sìn torí sáà níbi kó súnmọ́ wọn ó kó papọ̀ mọ́ ti ti ẹni ìbí sáà ti gbọ́ irin pé ó ní àjò àlẹ́ ìhá pé náwó àjò ẹ fi ọ̀gán yín eyín iwájú yín ẹ ti di súnmọ̀ yẹn mú ó ní àdú àléhà kò ní àléhìmá nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti sàlàyé tí ó jẹ́ design solution fún wa kò ní mẹ́ta bára wa ẹ̀ ó ní àléhìkùn mùsùlùmí kí ó dọwọ́ yín o ẹ̀sùn mọ́sùlùmí ní ànábì o òun ẹ̀ fi máa jẹ́ o òun ẹ̀ fi mú o ní ẹ̀ fi lò ayé yín ní ẹ̀ fi gbogbo gbèsè ayé yín ẹ̀ tẹ́pẹ́lẹ́ mọ́ ẹ̀ mọ́jọ́ já tó wá ní wọ́n sọ́nà ti kùlẹ̀fẹ́ ìrọ̀ṣì nínú mẹ́hìyìn àti sọ́nà àwọn àrólé tí ń bọ̀ lẹ́yìn yìí. so jama anabi sallallahu alayhi wa sallam bayna sunnatihi wa sunnati khulafaihi fatayyarahuma sunnatan wahida. anabi ó kàn báyìí láàrin àdíká ní ó jọyìn súnà tiẹ̀ pẹ̀lú súnà àwọn òní ó wá sọ di súnà kan ṣoṣo. náà ni tí tíyàn bá tako àwọn sàhábà yìí báyìí by necessity yóò tako àná Muhammad sallallahu alayhi wa sallam bẹ́yàn bá tako súnmọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam báyìí by necessity yóò tako bá fún àná iṣẹ́ azẹ̀rẹ̀jẹ̀lì nígbà làwọn àpò òdodo fi ń sọ asalafiya tó as asalafiya tó salafiyya padà pada síbi àwọn sálàbù ti fi ẹ̀sìn ẹ padà sírú gbàgbọ́ táwọn sálàfù ní kí wọ́n fi sin lọ́run tọ́lọ́ wọn bá fi bẹ̀rẹ̀ sí sọ pé ẹni báyìí ẹni àlìjẹ́nà ni ẹni báyìí ẹni àlìjẹ́nà ni ẹni báyìí tó ń bọ̀ wá ẹni àlìjẹ́nà ni wọ́n sàn nírú gbàgbọ́ kan tí wọ́n fi sin lọ́run wọ́n sàn nírú ọ̀nà kan tó fi gbà kírun onírú ọ̀nà kan tó fi gbà ṣe ìbàdáàsì wọn tọ́lọ́ wọn bá fi ọtọmọtìtì àdìsí yìí àti àti àti àti àbádọ́nà àti pátì tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ sóyìn nǹkan yìí yóò máa bí wàhálà láwùjọ ni ṣùgbọ́n tá a bá ti tẹ́tí wàhálà òru kó lọ mú un ká mọ̀ gbóòórùn wàhálà mi ànábì ti fún wa ní solution oní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al ni abdu alayha bin nawajib Allahu akbar ọ̀gá yín mọ́lá wájú yẹn ẹ fi mú un àpèjúwe ọ̀rọ̀ ni ó rò pé tó bá ti jẹ́ kí kan já tó bá bọ́ sí ẹ lẹ́nu kìí ṣe ní ẹ̀gbẹ́ ọ̀fáàdì tó ló fi mú eyín wájú yẹn ló bì rán yìí àfáàdì má nìyàn ń jẹ eyín náà eyín wájú ní ó lò tó bá sọ eyín wájú tẹ̀ lágbárí báyìí yóò bu ọ̀lẹ̀ bí irun yóò bu kan bí irun wọ́n mọ̀ wá yọ ẹran ọmọ ẹ̀dá ìyàn lágbárí àgùkẹ́ ẹran agbárí ọmọ ẹ̀dá ìyàn mọ̀ ànábì ní ṣàlàyé eléyìí láti fi júwe láti fi àpẹẹrẹ ilẹ̀ wípé bá a ti fẹ́ fi súnà ṣe rí nìyẹn o fún mùsùlùmí mùsùlùmí kan láyé fi súnà ànábì ṣeré mùsùlùmí kan láyé tó bá máa fi ń ṣe inú ìjọsìn rẹ̀ láyé bó ti wù kẹfẹ́ fojú kéré nǹkan yẹn tó ẹni tó bá máa fi ṣe inú ẹ̀sìn fojú kéré rẹ̀ pé súnà ànábì ara ọ̀ torí pé ibi tó rí ire wá wà nìyẹn ibi tọ́lá wá wà nìyẹn ibi tá a ti rẹ́ ìyọnú ọlọ́run náà ká tẹ̀lé ẹni wa azza ẹ ti rí àwọn àsọ́ọ̀lẹ̀ tánàbí ń tún ní wa iyyakum ẹ ṣọ́ra yín o ẹ yín o wa iyyakum wa muhdathati al-umur ẹ ṣọ́ra yín níbi àwọn nǹkan ẹ jìnnà ونشؤون الدين أمور العقيدة أمور العبادات أمور المعاملات àdádálẹ̀ tí ó máa wọnú ẹ̀sìn yálà ibi àwọn ọ̀rọ̀ gbàgbọ́ ni ọ̀rọ̀ ìjọsìn ni ọ̀rọ̀ ìbára ẹni ṣe ni láwọn kan tuntun láwọn bá ti bí ẹ̀rí wá fún wípé ẹ̀rí ń bẹ fún kínní kódà bó jẹ́ ababa kábàlà human relationship sábà ti rí ẹ̀rí fún wọn ṣe àdádálẹ̀ o ẹ sí i fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo ohun tí ń jẹ́ àdádálẹ̀ pátá gbogbo ohun tí ń jẹ́ àdádálẹ̀ pátá tí ń jẹ́ ẹ̀sán tuntun nínú ẹ̀sìn bídìí àdádálẹ̀ ni o gbogbo nǹkan tuntun tuntun tuntun tuntun tó ń ṣe ọlọ́run bò mọ̀lẹ́sìn sallallahu alaihi wasallam tí Allah subhanahu wa ta'ala òfin kó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ẹlọ́mùwọ̀n ẹ̀sìn kulla bid'atin torí wípé gbogbo ohun tí ń jà dáadáa lẹ̀ yìí ànú ni o gbogbo ohun tí ń jà dáadáa lẹ̀ yìí ànú ni eléyìí ni àlàyé sókí nípa hadisi yìí tó bá di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú bọ́ọ̀lọ́hùn á tẹ̀síwájú láti máa mú àwọn useful lessons àwọn ẹ̀kọ́ lóyebíye àwọn ẹ̀kọ́ tí ń ṣàǹfààní tá a lè múnú hadisi yìí kí Allah subhanahu wa ta'ala kó gbà wá láyè lórí ẹ̀sìn wájú báyìí lọ kó sọ wá tayọ̀ ọgbà náà subhanaka wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك